bisimilayi rahman rahim. afárí tó wà yìí ní orúkọ ọlọ́wọ́n ọba ọba àjọkẹ́ ayé ọba àsàkẹ́ ọ̀run. أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته. gbogbo ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ wa tẹ̀ jẹ́ alápọ̀nlé kí àlàáfíà ọlọ́wọ́n ọba àti kẹrẹ̀ kí ó máa bá yín gbé. أهلا ومرحبا بكم في برنامجكم البيان. a kí yín káàbọ̀ lórí ètò yín ètò wa ni àlàyé ẹ̀sìn. قال الله تعالى هذا بيان للناس wàhúdà wọn mọ wàhíkọtún lil muttaqin. ọlọ́run tó láàrin ga ó sọ báyìí wípé eléyìí ni àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn fáwọn èèyàn èyí tó jẹ́ ìtọ́sọ́nà àti wáàsí fáwọn olùpayọ̀ lọ. ayyuha al-ikhwa badana al-haditha an at-ta'addubi ma'a Allah fi al-halqati al-madiya. ẹ̀yin olùgbọ́ ọ̀rọ̀ wa nínú ètò wa tí ó ṣáájú à ń bá wa sọ̀rọ̀ lórí pàtàkì ní ẹ̀kọ́ yáyì pẹ̀lú ọlọ́run ọba ẹlẹ́dàá wa. وقد تبين لكم وقتئذ ما استغرق الناس فيه من سوء الأدب مع الله. ọ̀hún ti wá ó yé wa nínú ọ̀rọ̀ tó ṣáájú ní táwọn ènìyàn tí wọ́n ti tẹ̀lé nínú ẹ̀ nínú àìní ẹ̀kọ́ yáàyè tó dáa síwájú ọbẹ̀ ẹlẹ́dàá wọn. وانتهى الحديث إلى توجيه الناس إلى حسن التأدب مع الله. ọ̀rọ̀ wa tó ṣáájú adánudó lórí ìfi ọwọ́ àwọn èèyàn lé wípé ó fi ń da kálẹ̀kọ̀ yáàyè tó dáa pẹ̀lú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa. وفي هذه الحلقة سوف نتطرق إلى أمور نعتبرها مظاهر التأدب مع الله. lórí ètò wa tòní a máa bá ní sọ̀rọ̀ lórí àwọn ọ̀ràn kan tá a rò wípé tá a bá lè rí ní ara ọmọnìyàn a lè júwe onítìí ẹni tó jẹ́ pé ọlẹ́kọ̀ọ́ yáàyè pẹ̀lú ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀. wúlẹ̀ Hazel umur alḥayáwó min Allah. àkọ́kọ́ náà àwọn ọ̀ràn wọ̀nyí òun ni kárí ọmọnìyàn lẹ́ni tí ojú ti wà fún sí ọlọ́wọ̀n ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀. ẹ̀kúnnù dáálí kàbí allah ya kàhísù ka ìtumọ̀ ìlójútì sí ọlọ́run ni kọ́lọ́run ọmọ ń rí ọ láàyè ibi tọ́lọ́run kàn fún ọ pé ọ gbọ́dọ̀ débẹ̀. wọ́n yẹ ka bi. ọlọ́run ọ̀gbọ́dọ̀ wọ́ọ̀tì láàyè ibi tọ́lọ́run ti láṣẹ pé kò sì yí káwá تقوي سريرتك وعلانيتك في تعاملك مع الله. nínú táàbì gbàgbọ́ mọ́nìyàn lẹ́kọ̀ọ́ yáàyè kọ́lọ́kọ́lọ́hún òun náà ní kíkọ̀rọ̀ rẹ̀ àti gbangba rẹ̀ kí méjèèjì ọ̀dọ́gba. لعلمك أنه يراك في السر والعلن. nítorí pé rúfẹ́ ẹni bẹ́ẹ̀ yóò ní màmá dájú pé ọba tí ó ń rí gbangba òun يخفى عليه من أمور عبادي شيء. kò sí kinní kan tó pamọ́ nínú gbogbo ọ̀ràn àwọn ẹ̀dá kò pamọ́ fọlọ́hún. هذا يقول الرسول عليه الصلاة والسلام. lórí ibi tá a dé ìlà síwájú ẹ̀dá anáwó Muhammad ló ti ń sọ báyìí wípé. استحيوا من الله حق الحياة. ẹ lọ lójútì sọba tó dá yìí ní pàápàá ojútì. قالوا قلنا يا رسول الله إنا نستحيي minallahi walhamdulillah. àwọn sàhábà tí ń gbọ́rọ̀ yìí lẹ́nu ànábì sọ wípé ah, ilé òjíṣẹ́ ọlọ́run alójútì sí ọba tó dá wà ní ti pàápàá ìlójútì sí. ọ̀kọ́lẹ̀ rọ̀ṣọ́lù sallallahu alayhi wa sallam laysa dhak. àtiwájú ẹ̀dá wa sọ fún wọn wípé èyí tẹ́yìn rò sí yẹn òǹkọ́ lòun sọ. walakinna al-istihya' minallahi haqqul àǹtàfàdà rọ́ọ̀sà wọ́mà wáà. ìdí ń jẹ́ ìlójútì sí ọlọ́run ní ti pàápàá ojútì ó dìgbà tọmọnìyàn bá tó lè kíyèsí agbárí rẹ̀ àti gbogbo ohun tó dìrọ̀ mórí yìí kọjá pé ìtọ́lọ́run fẹ́ òníyàn mà ló fún. olùbátúnà wa máa ṣàwà. ọgbọ́dọ̀ gbìyànjú inú ẹ̀ àti gbogbo ohun tí máa àti tó sínú ọgbọ́dọ̀ kíyèsí lójú ọ̀nà tọ́lọ́run. ẹni tá a mọ̀ wí kọ́lẹ́kọ̀ọ́ yáàyè pẹ̀lú ọlọ́run ọgbọ́dọ̀ jẹ́ ni tí ó máa rántí ikú àtọ́jọ́ tó gbòde. ọmọnà rọdàlẹ àkìrọta tàràkà zina àti dúnìá. gbogbo ẹni tí bá ń ronú ọjọ́ àlìkìyàmọ̀ kó wọn ó kó láyé yìí gbogbo ìyá ayé ìwọ̀nba ni ó tóbi lórí ẹ̀mí ẹ̀ mọ́. Gbogbo ẹni tó bá lè ṣe tí aṣọ́jú ẹ̀dá sọ fún wa yìí, ẹni bẹ́ẹ̀ la lè sọ wípé olójú ti ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀. Ọlá Rọ̀ṣúlá Ali Sọ̀látú Wàsálàm Hadísì Àhàr. Aṣọ́jú ẹ̀dá tí ìké àtọ́lá máa bá tún sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ mìíràn. Inna mimma adraka an-nasu min kalami an-nubuwwati al-ula idha lam Nínú táwọn ènìyàn gbọ́yé nínú ọ̀rọ̀ àwọn ànábì ọlọ́run tó ti ṣáájú. Òun náà ni pé gbogbo ìgbà tọ́mọnìyàn bá ti jẹ́ni tí ò lójútì gbogbo tó bá wù ú òun ni kó máa ṣe. ولازم أيها الإخوة لازم أيها الإخوة الحياء من الله ọ̀ràn yẹn ní gbogbo ẹ̀yin olùgbọ́ wa ká ní ojú ti sí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dà wa. ثانياً من مظاهر التأدب مع الله دعاءه بالخضوع. ẹlẹ́kẹ̀sì nínú àwọn nǹkan tá a ní tá a fi mọ̀ pa lẹ́ńdù ti sọ lọ́wọ́ ọba wa ó ní pé gbogbo ìgbà tá a bá ń pè é ká máa pè é pẹ̀lú rẹ̀rẹ̀ nílẹ̀ wọ́n má jẹ́ pẹ̀lú òògùn líle àdàmú lẹ́tìdá fi dùn á. ká sì máa máa kàkọ́yọ́ níbi gbogbo ògbé wa. wọ́dà ní kẹ́bi tàdọ́rọ̀ ilé. pẹ̀lú ẹ̀ ni pé ká máa dí ẹ̀bí ọlọ́wọ́ ọba yìí. wọ́n ń kí sáárù bẹ́ẹ̀ ní yàdá yìí. ká sì rẹra wálẹ̀ sanko níwájú ọlọ́wọ́ ọba yìí. wọ́n yẹn bá ń lè ṣẹ̀dá omi dùn á. a sì gbọ́dọ̀ jẹni tó jásí wípé a máa wo àwòbọ lórí pípé ọba yìí ọba tá a kúkú sọ̀rọ̀ rẹ̀ yìí a kú lè jẹ́ ń pa lórí gbogbo tọ́ba yìí bá fẹ́ ṣe. wala yusalu amma yaf'al. ìtọ́ba sì ṣe ẹni ó lè bí kò sí. idha warada fil adhkar nabawiyya qawluhu sallallahu alayhi wa sallam allahumma la mani'a lima ló fi jáde nínú ọ̀rọ̀ tá fi máa ń ṣèrántí ọlọ́run tá ìrì ọlọ́run ọba wa o ọba tí ọ̀sẹ́ni tó lè hánà mẹ́ni tí ìrì ọlọ́run bá fún ni. wọlé mọ àkíyà ni máa ma náà. ẹni tí ìrì ọlọ́run bá ti hánà oore mọ́ ẹni ó lè so oore fóńtò àwọn kò sí. wọlé yẹn ń fa ọ̀dẹ̀lẹ̀jẹ̀dì mi kẹ̀lẹ̀jẹ̀dò. bẹ́ẹ̀ yẹn bá lóhùn máa lọ máa bọ̀ òun lágbára ilé ìtọ̀ kò sí láǹfààní níwájú ọlọ́run ọba alábẹ́ agbára ọlọ́run. وسائر التأدب مع الله يظهر أيضا في أدعية الصالحين bí a bá tún fẹ́ wo ìjọpẹ́ èèyàn ní ẹni tí ọlójú ti sọ lọ́wọ́ ọba á rí nínú àwọn àdúrà àtirawọ́ sí àwọn ẹni rẹ̀. ومناجاتهم لربهم وما فيها من خضوع وتواضع. ìfi ọlọ́wọ́ ọba wọn lóhùn jẹ́jẹ́ àti ìrẹ́ apá wọn nílẹ̀ síwájú ọlọ́run yóò máa júwe ìlẹ́kọ̀ọ́ yá ìsọba wọn. يقول أهل الصالحين في دعائه لله سبحانه وتعالى. ẹ gbọ́ bí kan nínú àwọn ẹni rẹ̀ bí ṣe bọ́ba rẹ̀ sọ̀rọ̀ nípa pé ń bi ọlọ́wọ́ ọba léèrè rẹ̀. أسألك يا ربي بعزك وذلي إلا رحمتني. mo fi orúkọ rẹ títóbi rẹ mo fi ń bì ọ́ látara ìyẹpẹrẹ mi pé ọba tó lè kẹ́mi ìrìn ọlọ́run yìí ṣe. أسألك بقوتك وضعفي وبغناك عني وفقري إليك mo ń fi agbára àrí ọlọ́wọ́ ọba mo fi pè ọ́ mo kúò lábẹ́ ìyẹpẹrẹ mi àti ìrọ̀rọ̀ rẹ tó fi sọ̀yẹ̀ dọ́lọ́rọ̀ mo fi béèrè ìkúò lábẹ́ ìtálákà mi. àti iná sí àti bẹ́ẹ̀ni yàjẹ́ yìí. àtò orí mi èyí tó tí wọ́n bá gbàyàn mú kò lè rẹ àbí sí wáyà kẹsì rẹ tá a bá yọwọ́ tèmi wọ́n ìlàsájú kan tá a lè kọ́rántì bí ó sì rí ọlọ́run. wala manja minka illa ilayhi. kò síbi tá a gbára lé ọ̀sẹ́dì ẹni a lè sá lọ bí ọ̀sọ̀dọ̀ rí ọlọ́run. mo ń bìrì ọlọ́run léèrè bí ìbéèrè ẹni tí ọ̀já mọ̀ kankan níwájú olówó ẹ̀. wabtahilu ilayka ibtihal al-khadi az mo ń rawọ́ rẹ̀ síwájú rí ọlọ́run nírawọ́ ra mo sì ń pè ọ́ ní pípe ẹni tí ń bẹ̀rù ẹni tí ọ̀dá kankan mà tí ọmọ kankan tí ọjà sí kankan. wàhálà mọ́nà kọ́dọ̀ àtìlẹ́kẹ̀ rọ̀kọ̀bẹ́tù o. mò ń béèrè lọ́wọ́ ẹni tọ́jẹ́ sí wípé gbogbo ohun tí ó ń ṣe àgbọ̀rùn kan sókè gbogbo ẹ̀ lọ́wọ́lẹ̀ fọba yìí. ọ̀rọ̀ mọ̀lẹ́kẹ̀ àǹfò. gbogbo ohun tí gbé òkè ó di tó fẹ́ fi gbolẹ̀ níwájú rí ọlọ́run gbogbo ojú tọ́jà sí wípé ń yókè ọwálẹ̀ ọ̀ndàmíje níwájú títóbi ìrì ọba yìí. wọ́sẹ̀lẹ̀lẹ́kẹ̀ kọlùbò. gbogbo ọkàn pátá òun ni wọ́n wálẹ̀ orí ọlọ́wọ́n ọba. wàlẹ́ sàmìnà ní adabi bíi ṣe àyè amúra ìsàn rọ̀báwó kama ìyá amúra gayọ̀rọ̀wò. kò sínú ẹ̀kọ́ yáyì kọ́ sọ wípé ọ̀sàdúrà kọ́ wa máa kọba tó ń bi léèrè tó máa pa láṣẹ pé kó o ṣe hadha min mazahiri su'i ta'addub ma'a Allah. ìṣesí eléyìí wà nínú àìlẹ́kọ̀ọ́ yáàyè sọlọ́wọ́ ọba wa náà pè. ìdá yanbaghi lil ikhwa an yantabihu li hadha. a gbọ́dọ̀ kíyèsí eléyìí dáadáa gbogbo ẹnì kọ̀ọ̀kan wa táwọn sọ wípé à ń pe ọlọ́run à ń ṣàdúrà. وقد انتشر في مجتمعنا اليوم مظاهر كثيرة من آثار الاعتداء في الدعاء. bàbá wo lóde òde tá a wà onírànran ìkàkọ́ yọ lójúkànnà fáwọn èèyàn fáwọn ń ṣàdúrà síwájú ọlọ́run olókọ̀sùn dáàlì kàná. àdùnnà yad'u faka'annahu lahu al-qudra ala ijbari Allahi ala ma la yaf'al. tẹ ẹ bá rẹ́nu mi ìtọ́ba lóhùn ṣàdúrà tó ń bọ̀ náà léèrè kan yóò máa pa láti fọ́lọ́ bí ìgbà gbàgbára kan bẹ lọ́dọ̀ ẹ̀ tọ́lọ́wọ́ ọba ṣe ti béèrè ní tí ó fọ́lọ́. wa máa fóhùn ṣàdúrà bí ìgbà tí ti ọlọ́run nípa pé dandan ọgbọ́dọ̀ ṣe nǹkan báyìí fún mi. Àmísù Hazil Umar láyé lẹ́kọ̀ọ́ bíi Ìsánì Mùsùlùm. Ẹni ọba jẹ́ Mùsùlùmí gidi lóòótọ́ irú ìṣesí yìí kò tọ́ sí. Kana yumarisu hadha falyughayyiru. Gbogbo ẹni tó bá jẹ́ sí pé ìbọ́lọ̀ sọ̀rọ̀ bí ìgbà tí ọlọ́run láṣẹ ni ifi máa ń béèrè kan lọ́dọ̀ ọlọ́run kọ́sà yípadà kan yìí ọlọ́run tóbi jù báyìí lọ. Yẹ́dùn Allah subhanahu wa ta'ala bitawadu'i. والخضوع له كما ينبغي لجلاله وعظمته oníkúlùkù wa ká máa pe ọba wa pẹ̀lú rẹ̀lẹ̀ àti tẹríba fún títóbi ọlọ́run àti gbọ̀ngàn ọba tá à ń pè yìí. ومن مظاهر التأدب مع الله شكر الله على نعمه. nínú táàbù mọ́mọ́nìyàn wípé ẹni tí ọlẹ́kọ̀ọ́ yá ìṣọlọ́run òun ni pé gbogbo ọgbà tọ́ba yìí bá ṣẹ̀dára kan fún un kọ́ máa dúpẹ́ ìdẹ́ra yìí. الله تعالى يحب أن يشكر على نعمه نعمه ọba wa tó dá wa yìí ọmọ nífẹ̀ẹ́ kọ́mọnìyàn ọmọ dúpẹ́ ìdẹ̀ra rẹ̀ tí máa ń ṣe fún un. wòye kúrò owó alikufran. ọlọ́wọ́n ọba ó kórìíra kéèyàn máa gbẹ́rùgbẹ́rì ìdẹ̀rọ ọlọ́run tó lọ́n bá ṣe fún un. jíjẹ wà á dàmà yẹsùkúrò bíi mazid. òun lọ́lọ́run fi ṣàdéhùn àlékún oore fún gbogbo ẹni tó bá dúpẹ́ oore. wà á dàmà yẹsùkúrò bíi àdábì ṣẹ̀dí. ó sì ṣe ìlérí ìyà fún gbogbo ẹni tí ó bá mọ ọlọ́run lóore. تعالى ويتأذن ربكم لئن شكرتم لأزيدنكم. ọlọ́run tọ́lá rẹ̀ ga ní nígbà tí mi ọlọ́run yọ̀ǹda fún yín mo sọ fún yín wípé tẹ́ ẹ bá lè máa dúpẹ́ oore tí mo bá ṣe fún yín yín máa ṣàlékún oore fún yín. ولئن كفرتم إن عذابي لشديد. tẹ́ ẹ bá wá gbẹ́rù parí tẹ́ ẹ mọ oore mi ọlọ́run lóore ìyà ọ̀dọ̀ ilé ọlọ́run ìyà tó tóbi ni tó sì lágbára. ọ̀kọ́lẹ̀ tààlà fi سورة النساء ما يفعل الله بعذابكم إن شكرتم وآمنتم الله تعالى رجعه سبحانه nínú súrà Suratu Nisa oníkìlẹ̀ mi ọlọ́run fẹ́ fi kí n jẹ yíyà kí ni mo fẹ́ fi ṣe tẹ́ ẹ bá ti lè máa dúpẹ́ tẹ́ ẹ sì pè mí ọlọ́run gbọ́. wa kana Allahu shakiran aliman. ọba tí máa gba ọpẹ́ ni ọlọ́run ó sì ní máa gbogbo ohun tá a ṣe. ọ̀bẹ̀ adal majal yaqulu Musa alayhi salatu wa salam. láàyè bí tá a wà yìí òun la síwájú ẹ̀dá anábọ̀ Muhammad ló fi sọ fún wa báyìí wípé. ọlọ́run ọba ọmọ ń yọnu sí ẹrú rẹ̀ tọ́ba tiẹ̀ fi òkèlè kan tàbórí kankan jẹ tọ́wá dúpẹ́ fọlọ́run lórí oúnjẹ tọ́lọ́run sí fún ó yẹ ṣọrọba ṣọrọba tán fẹ́ ahmadu alayha. tàbọ́lọ́hún sàánú orí nǹkan mu lérí oúnjẹ rẹ̀ òun gbẹ́ngbẹ́ olómi mu tó dúpẹ́ orí ọlọ́run inú ọlọ́run a máa dùn sóńtọ̀. kálukú wa ká gbìyànjú ẹ̀kọ́ yá ìsọlọ́run tọ́ga yìí kárí wípa ni. ọlọ́run àbí ọ máa fi òdodo hàn wá lódodo yálè máa tẹ̀ lódodo. gbogbo ohun tí ọba dáa pátá já máa mọ ní tí ọ̀dà ti bọ̀ wá àti máa jìnnà sí. ìkẹ́ ọlọ́run àtọ́lá rẹ̀ kọ́ máa báwọn òjíṣẹ́ àti gbogbo àwọn ànábì ọlọ́run. kẹ́yìn ọ̀rọ̀ wa ni pé ọpẹ́ ní fún ọlọ́run ọba ọba ẹlẹ́dàá gbogbo ẹ̀dá.